rédíò. from Accra to the world ó milẹ̀ O ó aye. QH radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ jẹ́ ògùn gbàjẹ́. QH radio làwa ń gbọ́ gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. tó ẹ̀yin olólùfẹ́ wa a jẹ́ pé ká tún máa kí yín pé iléeṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ibẹ̀ náà la tún wà o tí a tún kí yín wípé ẹ káàbọ̀ sórí àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ àwọn kókó ìròyìn míì eléyìí tí ó tún jẹyọ tá a tún ṣe rí gbà. ìròyìn eléyìí tó jẹ́ pé a máa kọ́kọ́ gbé jáde fún yín òun náà lélẹ́yìí tó sọ pé ǹjẹ́ ẹ mọ̀ pé èèyàn méjì wọ́n mà tún ti kú nígbà tí àwọn èèyàn mẹ́wàá mi fi ara pa kọjá sísọ nínú ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ ní Ìkàrẹ́ Àkókó ìròyìn sọ̀rọ̀ ó láwọn èèyàn míì ti kú mẹ́wàá farapa kọjá sísọ nínú ìjàmbá ọkọ̀ bákan náà látúgbọ́ pé wọ́n tó pa ẹnìkan síbì kan nígbà tí ìjà kan bẹ́ sílẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo àwọn ìròyìn tá à ń sọ yìí yóò dé sí tìgbọ̀ yín láìpẹ́ ẹ̀kúlé Quadri Hamzat olóko mi. ṣe ríròyìn tá a kó wá ó pọ̀ díẹ̀ ó dẹ̀ kún ilẹ̀ ní fọ́fọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo máa sọ fún yín pé ètò ló lónígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló lè tò ẹ jẹ́ fi ẹsẹ̀ kan <clears throat> ká fi yà sọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò iléeṣẹ́ Sell Property sell property mo máa sọ ẹ̀kúnrẹ́rẹ́ fún yín nípa iléeṣẹ́ sell property ṣùgbọ́n ẹ̀já gbọ́ ìpolówó wọn náà ẹ kú kalẹ̀. hey hey sell property ti kórede o ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wù lọ́kàn láti ní ilẹ̀ lórílẹ̀‐èdè Ghana tẹ́sí máa rówó dọ́là lóṣooṣù ǹjẹ́ ẹ̀yin fẹ́ ralẹ̀ pẹ̀lú ìwé tó pé pérépéré láti kọ́lé sí láì ní wàhálà ọmọ onílẹ̀ kankan nínú ẹ má fòyà iléeṣẹ́ sell property ní kẹ́ ẹ kàn sí ǹjẹ́ ẹ̀yin fẹ́ ṣèdókòwò ilẹ̀ tẹ́sí máa rówó lọ́dọọdún àbí ìdókòwò ilẹ̀ tí yóò mú káyé rọrùn fáwọn ìran tó ń bọ̀ lẹ́yìn iléeṣẹ́ sell property ló mojú lè jẹ́ abẹ́ ṣe ṣe ẹ kò tán síbẹ̀ bẹ́yìn bá ń jàrán Ghana tẹ́ nílò ilé ìtura láti sùn sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti mọ́tò ọlọ́yẹ tí ó máa gbé yín káàkiri ìlú ẹ kàn sí wa nílé iṣẹ́ sell property bẹ́yìn bá wa nílò ilé ọlọ́ràá láti fi dáko aládàá-ńlá pẹ̀lú èrè tabua ẹ̀yin náà ẹ kàn sí wa ní sell property àwọn ilẹ̀ tá à ń ta fini lọ́kànbalẹ̀ débẹ̀ kọ̀nfàmù ni bẹ́ẹ̀ sì lówó wọn ò gara pẹ̀lú àwọn dọ́kúmẹ̀ntì tó pé pérépéré láì ní bayobayonú káàkiri orílẹ̀-èdè Ghana la nílẹ̀ sí ó yá ẹ̀yin náà ẹ gbéra tán ẹ kàn sí ilé iṣẹ́ sell property limited tó wà ní street one highway junction junction lakeside estate botue ghana ẹ pè plus two three three five nine eight one four three three three tàbí plus two three three five four eight two zero nine zero zero nine ẹ tún lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.sellpropertypro.com ẹ bá wa dọ̀rẹ́ lórí instagram àti facebook at sellproperty sellproperty ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán bó ṣe jẹ́ nìyẹn sell property iléeṣẹ́ tó jẹ́ pé ó ṣe fọkàn tán fún ẹ̀yin tó bá jẹ́ pé ẹ fẹ́ ra ilé tàbí ẹ fẹ́ ra ilẹ̀ bóyá ẹ fẹ́ ra ilé tó jẹ́ pé ẹ máa sanwó ẹ̀tàn lẹ́ẹ̀kan náà àbẹ́ ẹ fẹ́ ra ilé tó jẹ́ pé ẹ lè sanwó ẹ̀ díẹ̀díẹ̀ àbí bóyá ẹ fẹ́ ra lẹ̀ tẹ́ ẹ lè sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà àbẹ́ ẹ fẹ́ ra lẹ̀ tẹ́ ẹ máa kọ́lé sí tó jẹ́ pé ẹ lè máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ àbẹ́ tiẹ̀ fẹ́ wá Ghana gan-an ẹ̀ ń wá ilé tó jẹ́ pé ẹ máa rent tẹ̀ bá wa ṣe rí gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú property iléeṣẹ́ sell property àwọn oníkẹ́ bá dòwò pọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ jẹ́ fún yín fóònù nọ́mbà wọn plus two three three five four eight two zero nine zero zero nine plus two three three five four eight two zero nine zero zero nine plus two three three five four eight two zero nine zero zero nine fóònù nọ́mbà tó já sí apá ọ̀dọ̀ tiwọn nìyẹn o bákan náà kẹ́ má gbàgbé iléeṣẹ́ kiblatin international hajj and travel gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ lọ sí mọ́kà tẹ fẹ́ rìnrìn àjò mọ́kà lọ́dún twenty twenty three ẹ̀yin aláàjì tuntun àti aláàjà tuntun tọdún twenty twenty three iléeṣẹ́ kiblatin wọ́n ní ká sọ fún pé kẹ́ ẹ lọ fọkàn o especially gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú èbó ṣe rí iléeṣẹ́ kibla time fúnra rẹ̀ iléeṣẹ́ kibla time Canada ní head office tiwọn náà wà wọ́n dẹ̀ ní branches ní Nàìjíríà ṣùgbọ́n wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ìpè anywhere tẹ́ bá ń gbé any country tẹ́ bá wà wọ́n ní kẹ́ ẹ lọ fọkàn pé ibẹ̀ náà làwọn ti gbé yín wọ Saudi Arabia ẹ̀ẹ́dẹ̀ pàdé bóyá ní Jeddah àbí ní Medina wọ́n wá ní ká sọ fún yín pé àwọn ti dín owó àjì tàwọn wálẹ̀ o torí pé àwọn fẹ́ kí gbogbo èèyàn kẹ́ kópa nínú hajj tọdún yìí bákan náà ni wọ́n ní ẹ̀lì tiwa títí wàá máa sanwó hajj yín díẹ̀díẹ̀ ẹgbẹ́ polówó tiwọn náà kì í fún yín ní fóònù nọ́mbà káwá lọ sórí ètò tàgbé wa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 seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn o tó ẹja lọ lórí ìròyìn tàgbé wa ìròyìn ló sọ pé kọ́lọ́ máa ṣọ́ gbogbo wa o òun ìròyìn alákọ̀ọ́kọ́ ń sọ níbi tá ti sọ pé èèyàn méjì kan rèé tí wọ́n ti kú tó èèyàn mẹ́wàá sì fara pa kọjá sísọ nínú ìjàmbá ọkọ̀ ní Ìkàrẹ́ Àkókó ìròyìn sọ pé èèyàn méjì ló ṣàdédé pàdé ló ṣàdédé pàdé ikú òjijì nígbà táwọn mẹ́wàá míì tó fara pa nínú jàǹbá ọkọ̀ tó wáyé nílùú ìkàrẹ́ àkókó níjọba ìbílẹ̀ àríwá ìwọ̀ oòrùn àkókó láàárọ̀ ọjọ́ àìkú sannde tó kọjá àwọn oníròyìn gbọ́ pé ìjàmbá ọkọ̀ ọ̀hún ó wáyé pẹ̀lú bí àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò kan tó ń bọ̀ láti àbújá bí wọ́n ṣe pàdánù ìjánu bírèkì wọn níbi kan tí wọ́n ń pè ní ìyànà jubilee ní ojú ọ̀nà ìkàrẹ́ sí àjọwọ́ àkókò kò sì ṣe bẹ́ẹ̀ lọ́kọlù ọlọ́kadà kan ó ṣe bẹ́ẹ̀ lọ́kọlù ọlọ́kadà kan àtàwọn èrò tó gbé sẹ́yìn lásìkò náà díẹ̀ nínú àwọn ọlọ́kadà ọ̀hún ni wọ́n kú lójú ẹsẹ̀ tí àwọn kan nínú àwọn èrò ọkọ̀ méjèèjì náà wọ́n sì tún kú pẹ̀lú àmọ́ àwọn oníròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ọ́fíìsì àjọ ojú pópó tó wà ní kàrẹ́ àkókò ni wọ́n ti ń pè ní nǹkan bí aago méje kù ìṣẹ́jú mẹ́wàá àárọ̀ wọ́n ní ní ìjàmbá náà ṣẹlẹ̀ wọ́n ní àwọn èèyàn mọ́kàndínlógún ni wọ́n fara gbá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn méjì kú lójú ẹsẹ̀ nígbà tí àwọn mẹ́wàá míì fara pa kọjá sísọ àwọn tó fara ṣèṣe ni wọ́n ti kó lọ sílé ìwòsàn níjọba ìbílẹ̀ tó wà nílùú Ìkàrẹ́ Àkókó fún ìtọ́jú tó péye mọ́ṣúárì ọsibítù yìí kan náà la gbọ́ pé wọ́n tọ́jú àwọn òkú àwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn sí títí tí àwọn ẹbí wọn yóò fi yọjú mọ́ṣúárì ọ̀sibítù yìí kan náà la gbọ́ pé wọ́n tọ́jú òkú àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn sí títí táwọn ẹbí wọn yóò fi yọjú tó ẹlẹ́ẹ̀kejì rèé nínú ìròyìn tí wọ́n sọ pé kọ́lọ̀ ń kójọ kó màmá aṣọ wa ni o wọ́n ní àwọn agbébọn rèé tí wọ́n sọ pé wọ́n tún ti lọ jí ẹnìkan gbé o ìròyìn sọ pé agbébọn wọ́n jí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà gbé o wọ́n ní wàhálà dé ìròyìn ọ̀hún ló sọ pé olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Zamfara lórí ọ̀rọ̀ òṣèlú Alhaji Ibrahim Maji wọ́n ló ti dèrò àhámọ́ àwọn ajínigbé báyìí ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sọ kọjá òun ni a pé wọ́n jí ọkùnrin náà nínú ilé rẹ̀ tó wà lágbègbè Mariri nílùú Gusau olú ìlú ìpínlẹ̀ Zamfara ẹnìkan tó súnmọ́ àwọn mọ̀lẹ́bí olùdámọ̀ràn pàtàkì ọ̀hún ọ̀gbẹ́ni Mohammed Ahmed òun ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ <clears throat> ni ìṣẹ̀lẹ̀ náà wáyé àti pé títí di bí a ṣe ń sọ yìí àwọn ajínigbé náà kò tí ì kàn sáwọn mọ̀lẹ́bí lórí aago nípa nǹkan tí wọ́n máa ń gbà tí wọn yóò fi tú onítọ̀hún sílẹ̀ wọn ò tí ì pe ẹnikẹ́ni lórí aago ṣùgbọ́n à ń retí kí wọ́n pè torí gbogbo wa níṣẹ̀lẹ̀ náà ni ó bá lójijì a ti ń pe nọ́mbà aago rẹ̀ ó sì ń lọ aago rẹ̀ ń dún àmọ́ kò sẹ́ni tó gbé bákan náà ni ọmọ olùdámọ̀ràn pàtàkì yìí Lukman Ibrahim ó ṣàlàyé pé <clears throat> ẹ̀yìnkùlé ni àwọn ajínigbé náà gbà wọlé wọ́n di àmọ́ra wọ́n sì gbé ìbọn lọ́wọ́ gbogbo wọn ni wọ́n daṣọ dúdú bojú ó ní bí wọ́n ṣe wọlé inú yàrá òun ni wọ́n wá òun wà lórí bẹ́ẹ̀dì ni wọ́n bá pàṣẹ fún un pé kóun mú wọn lọ sí ibi tí dádì òun wà òun sì ṣe bẹ́ẹ̀ torí wọ́n kọjú ìbọn sóhun Lukman ní àwọn ti fọ̀rọ̀ yìí tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara létí gómìnà ìpínlẹ̀ náà Bello Matawalle wọ́n ní òun náà sì ti gbọ́ nípa ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì lè sọ pàtó nípa ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ yìí tẹ́ ò bá gbàgbé ìpínlẹ̀ Zamfara wà lára àwọn ìpínlẹ̀ agbègbè Òkè Ọya tí àwọn ajínigbé àtàwọn agbébọn tí wọ́n ti ń àwọn aráàlú léèmọ̀ ní rẹpẹtẹ níròyìn òun bá sọ pé kọ́lọ̀ ń kójọ kí ó máa ṣọ́ wa o ìròyìn mi rèé tó tún sọ pé bí ọkọ mi kò bá gba ẹ̀jẹ̀ lára mi kì í fi mí sílẹ̀ nítorí náà mi ò ṣe mọ́ arábìnrin kan ni wọ́n ló sọ bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Miriam orin bí o bá ó pa bó o bá ó pa kó o bá kó o bú lẹ́sẹ̀ bí apá ò bá ṣe é sán níṣẹ́ lọ́ọ́ ẹ̀ka kan lérí òkèlè gbígbẹ àti àlàáfíà wọ́n ló sàn ju ẹran àbọ́pá ńláńlá lọ òun ló gbẹnu ìyáálé ilé kan torúkọ ẹ̀ jẹ́ Mariam Wasiu nígbà tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn adájọ́ ní kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ tó wà ní tó wọ́ ọkọ rẹ̀ lọ ìyẹn Ibrahim Wasiu ló ti sọ fún wọn wípé kí kóòtù kò jọ ọ̀kan tú àká o nítorí pé òun ò ṣe mọ́ ó ní ọkùnrin náà oló ti ń dúnkokò mẹ́mí òun òun sì ti ṣetán láti fi ilẹ̀ nítorí pé òun ò ṣetán láti kú kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ grade A tó fìkàlẹ̀ sí agbègbè Màpó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ni ọ̀rọ̀ yìí ti wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá olùpẹ̀jọ́ náà Mariam ó rojọ́ níwájú àwọn adájọ́ títí di àsìkò tó fi jẹ́ pé omi ń bọ́ lójú ẹ̀ ó ní ọkọ òun padà ọkọ òun ó padà láti èèyàn tó wà ó sì di èèyàn tó ń wàkíwà ọlọ́kọ òun rèé òun nífẹ̀ẹ́ rẹ̀ tó ó sì ń sìkẹ́ obìnrin tóun mọ̀ sí nígbà tó ń kọ́kọ́ fẹ́ ó máa ń tọ́jú òun dáadáa àmọ́ ní báyìí ó ti ya ẹ̀hànà tó wáyà lásìkò yìí tó sì ń wo onírúurú ìwà ó ní níṣe lọ́kọ òun ló máa ń lu òun bí ẹni lu bàrà lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan kì í ṣe pé yóò lu òun bẹ́ẹ̀ lásán o ó dìgbà tí ẹ̀jẹ̀ bá jáde lára òun torí pé torí pé òun fi ara ṣèṣe kó tó fi òun sílẹ̀ ó lóun ò ṣe mọ́ òun ò túbọ̀ mú òun ò túbọ̀ sọ fún pé à fòun sílẹ̀ òun ò tí ṣetán kú báyìí ó là àfi kí òun pín gàrí òun pẹ̀lú ọkùnrin tá à ń pè ní abẹ̀sẹ́kù bí òjò yìí ni ọkàn òun tó lè fi balẹ̀ àwọn ọmọ tó ń bí fún un ó ní wọ́n ti sọ títí kan ọmọ ọ̀dọ̀ tí àwọn gbà wọ́n máa ń dáwọ́ jọ lu òun ni o àti pé lọ́jọ́ kan tí àwọn ń jà níṣẹ́ lọ́kọ òun ló ń lérí pọnpọnpọn pé ó dìgbà tí òun bá rí pé òun lu òun pa pátápátá ló bá bẹ ilé ẹjọ́ pé kánjọ kí wọ́n tú àwọn ká tó díje bàbá yìí ẹ kí àwọn ará lé. Mm, ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. ohun yẹn lọlẹ ọ lọ bíbà tẹ n sún ni. <laughs> ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo. abẹ́ ẹ̀ tí ì sínú ni. Eh, àwọn ò tí ì sínú. Eh, mm. àwa ti sínú tiwa. àwọn ò tí ì sínú ni. <laughs> orúkọ tèmi balógun babájídé ti gbogbo yín mọ̀ náà ni balógun babájídé dj bazuje náà ni. ẹni àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé wálé ni. ẹ rí pa ayọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni o gbẹnu tán ó pàkàṣọ díẹ̀ torí kì í ṣe kì í ṣe tó ń dùn mọ́ni nínú àmọ́ kọ́lọ́n ṣàánú wa náà ní lórílẹ̀‐èdè nàìjíríà kọ́lọ́n ṣàánú wa ni torí tabaníkà wo gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn látòrí àkọ́kọ́ tó jẹ́ wípé accident tí ó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. o tó tún tó tó fi lè tún jẹ́ pé ń gba ẹ̀mí. táwọn èèyàn kú tọ́pọ̀lọpọ̀ tó fara pa. o lágbára gan Eh, eh, òun ni a máa ń sọ fáwọn èèyàn wípé eh, àwọn tí wọ́n mójútó àwọn gáràjì tí wọ́n ti ń lòdù. Hmm. tàti lòdù àwọn ọkọ̀ travel. especially àwọn tó tẹ̀ ń travel yẹn ó yẹ kí wọ́n máa make sure wípé wọ́n examine àwọn mọ́tòs wọn láàárọ̀ láàárọ̀. Hmm. ó yẹ kí station tí ìlú yìí tó fi yàtọ̀ díẹ̀ nìyẹn gbogbo station ló ní wọ́n máa ń kọ́ pé mítì láàárọ̀ kùtùkùtù lójoojúmọ́ lójoojúmọ́ hmm. ẹni tó bá níṣòro pẹ̀lú mọ́tò ẹ̀ kó bọ́ sápá kan kó tètè bá a ṣe ibi tó tún máa ń ṣe dé wọ́n máa ń jẹ́ kí wọ́n mú kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ọkọ̀ wọn wọ́n á mú fẹ́ lòmíì lọ test mọ́tò yẹn ó ti ní bọ́yìí máa test yẹn láàrin within thirty minutes okay ọ̀tọ̀ lèèyàn tó máa wa mọ́tò yín ẹ máa mú kọ́kọ́rọ́ fẹ́yàn míì so that tí nǹkan kan bá wà ń bẹ̀ ẹni yẹn á lè wá ṣòfófó pé à mọ́tò yìí o òun gbáriwo kan bì kan òun à òun gbá wọn sáǹdì kan o nǹkan kan o ṣe kinní kan o for like thirty minutes tó máa fi test ẹ̀ tàdé máa wò pé okay fine gbogbo mọ́tò is good to go. Mm. so mi wá mọ nǹkan tó ṣe tàwọn tiwa tó jẹ́ pé gbogbo ìgbà wọ́n máa ń fẹ́ manage nǹkan ìgbà yẹn lẹ máa rí ẹnìkan tó ń fi tó ń fi wáyà tó ń fi gé ẹ eh, copper wire tó fi mú bírèkì <laughs> àbí èèyàn kan tó yẹ pé tó fẹ́ fa jíà ó ṣẹ̀ṣẹ̀ ran yín mọ́ jíà kó tó fa ni. jíà tó yẹ kó fà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsẹ̀ máa rí gbé ẹ máa rí tó ń fa ẹ máa gbọ́ kò wọ díà ni ẹ jẹ́ ká tún fa sí. ojú wo lẹ fi wo ti arákùnrin abẹ̀sẹ̀kù bí òjò tí ìyàwó rẹ̀ fẹjọ́ ẹ̀sùn níyàwó. ẹ wo ta fẹ́ sẹ́rí àwọn ilé ẹjọ́ wa náà tí òyìnbó bá ti ń pariwo tó yẹ pé wọ́n gbé ẹjọ́ yìí wá fún yín ni wọ́n dẹ̀ rí wípé fine ẹni yìí lòun ò ṣe mọ ẹ pín wọn níyà kó máa lọ mi ò mọ nǹkan tí wọ́n ń dúró dè kí ṣé nísìnyí wọ́n máa sọ fún wa wípé wúmà yẹn ò mọ ohun tó ń sọ ni àbí báwo. ó tiẹ̀ lóun ò ṣe mú pátápátá. so the best thing ni pé ẹ pín wọn ẹ pín wọn kí kálukú máa lọ torí tó bá ní pé kọ́ ṣì máa ṣe lọ pé à bóyá wúmà yẹn kò fẹ́ láfaradà ní nǹkan nǹkan tó bá dọjọ́ kan èèyàn kan para wọn o ìsídà kí màá yẹn kó pa wúmà yẹn àbí ibi tí wúmà yẹn bá ti ń ṣe self defence kó ti kó ti lọ ṣe nǹkan kan fún wúmà yẹn ìgbà yẹn ló máa máa dájọ́ wọ́n máa dájọ́ mọ́dúrà ìgbà tó sì níyì sìn ẹ tú wọn ká ẹ jẹ́ kí kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ hmm. èèyàn tó ní problem láàrin wọn kí wọ́n tètè lọ wá solution fún sí rẹ̀ kì í ṣe pé dìgbà tí gbogbo ẹ̀ bá ti wá yíwọ́ pátápátá débi pé wọ́n ti ń gbẹ̀mí ara wọn ẹ wá máa sọ pé ẹ bá ti mọ̀ kẹ́tí ṣe léè tipẹ́ kẹ́tí ṣe léè tipẹ́ so the best thing kó pín wọn níyà. kó pín wọn níyà tó ìròyìn míì rèé tó jáde tó jẹ́ pé òun náà sì fẹ́ yá lẹ́nu o wọ́n ní jẹ́ mọ̀ pé ọgọọgọ̀rún afẹ̀hónúhàn wọ́n ní wọ́n ti yabo ilé ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn ààrẹ Kẹ́ńyà tẹ́lẹ̀ rí Uhuru Kenyatta ìròyìn ọ̀hún ló sọ̀rọ̀ lọ́wọ́ sàlẹ̀ bí ó ti fọ́ sí wẹ́wẹ́ wọ́n ní ìjẹ́ mọ̀ pé àwọn tó ń fẹ̀hónú hàn lọ́gọ́rọ̀ wọ́n ní wọ́n ti yabo ilé ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Kenya o ìyẹn ẹ̀ńtán pè ní Kenyatta ní olú ìlú Kenya eléyìí tó wà ní Nairobi wọ́n ní eléyìí wáyé lásìkò tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn Kenya William Ruto àwọn olùfẹ̀hónúhàn náà tí wọ́n ṣagbátẹrù fún adarí ẹgbẹ́ alátakò Raila Odinga lórí ẹ̀sùn pé màgòmágó wà nínú ìdìbò tó gbé ààrẹ tó wà níbẹ̀ wọlé bákan náà ni àwọn afẹ̀hónúhàn náà ni wọ́n ń pè fún àdínkù tó bá ọ̀wọ́n gógó owó oúnjẹ àti ilé gbígbé ní orílẹ̀-èdè náà lásìkò tí wọ́n yabo ilé ààrẹ tẹ́lẹ̀ náà tí wọ́n ń gé igi tó wà nínú oko rẹ̀ wọ́n jí adìẹ rẹ̀ kó tí wọ́n sì tún dáná sun àwọn ọkọ̀ tó wà ń bẹ̀ títí di àsìkò yìí kò tí ì sí ẹni tó lè sọ ohun pàtó tó jẹ́ kí wọ́n ṣe ìkọlù síbẹ̀ ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín pé èèyàn kan ti kú o nínú ìfẹ̀hónú eléyìí tó ń wáyé ní Kenya ènìyàn kan kú ní orílẹ̀-èdè Kenya ní agbègbè Kisumu lásìkò ìfẹ̀hónú hàn tó ń wáyé níbẹ̀ ìròyìn ní àsìkò tí àwọn afẹ̀hónú hàn náà tí wọ́n ń kojú àwọn ọlọ́pàá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ìjọba ó kó àwọn ẹ̀ṣọ́ aláàbò síta láti fòpin sí ìfẹ̀hónú hàn náà pàápàá ní àwọn ìgbèríko ní Nairobi nínú ọ̀rọ̀ tiẹ̀ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé àti ọ̀gá àgbà ọlọ́pàá wọn ló ti ṣàpèjúwe ìfẹ̀hónúhàn náà gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ pé ó tàpá sí òfin ààrẹ William Ruto ó wà ní orílẹ̀-èdè Belgium tó sì ń lọ sí Germany fún àbẹ̀wò ọlọ́pàá yabo àwọn afẹ̀hónúhàn ní Kenya àwọn ọlọ́pàá kò gbèrègbè wọn ni wọ́n ti gbòde kan ní Kenya báyìí o láti fòpin sí ìfẹ̀hónúhàn tó ń wáyé káàkiri orílẹ̀-èdè náà àwọn ọlọ́pàá kògbèrègbè náà ni wọ́n wà ní agbègbè Kìbẹ́rà àti Màtàrẹ̀ tí ìfẹ̀hónúhàn náà tó ti ń wáyé ní ọ̀gọ̀rọ̀ èèyàn ọkọ̀ tó ń gbé àwọn akọ̀ròyìn náà ni wọ́n ní wọ́n tó ṣèkọlù sí ní agbègbè Kìbẹ́rà ọ̀hún tí wọ́n sì tún ń já wọn lólè ní ojú ìbọn ní báyìí àwọn ilé ìtajà ti wà ní títìpa ní agbègbè Nairobi nítorí pé inú ìbẹ̀rù bojo òun ni wọ́n wà wípé kí àwọn afẹ̀hónúhàn kán má ba wàá ṣe ìkọlù sí àwọn ìròyìn tá ní kẹ́ńyà yìí DJ Babji ṣé pé kò síbi tí wọ́n ti ń kádìí alẹ́. kò síbi tí wọ́n ti ń kádìí alẹ́ sẹ́rí gbogbo òlu ló ní problem. gbogbo òlu ló ní problem. gbogbo òlu ló ní problem ẹ gbàgbé pé bóyá aláwọ̀ funfun aláwọ̀ dúdú. Hmm. nílùú aláwọ̀ funfun gan àwọn gan face problem tí wọ́n tọ́ dẹ̀ ń ṣe tó ń protest. ní Brazil ó láwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ wípé àwọn aráàlú wọn gbogbo wọn náà fẹ́ daṣẹ́lẹ̀ nígbà tí Brazil ti ẹ̀ host World Cup ní some years ago ìyẹn gan ló fẹ̀ tó bàdì jù níbi tí ẹ ti fẹ́ host àwọn ìlú tẹ ti fẹ́ host gbogbo world wọ́n dẹ̀ ń protesting pé àwọn àwọn o àwọn máa daṣẹ́lẹ̀ o gọ́fìmẹ̀ntì àwọn ò dá o ibẹ̀ yẹn lẹ́tí máa mọ̀ pé kò sí ibi tí ṣe ò sí àmọ́ áfíríkà torí pé àwa jẹ́ èèyàn dúdú tó bá ti lè jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ ní áfíríkà ọ̀dọ̀ wa ń bì báyìí wọ́n á sáré gbé so that kó lè bá ba image country yẹn jẹ́. Hmm, kó lè bá image yẹn jẹ́ ni tó bá jẹ́rù nàìjíríà lélẹ̀ ti ṣẹlẹ̀ ń sìn ẹ ti rí tó ti máa spread. a ti lọ jìnnà. a ti lọ jìnnà. bọ̀ torí pé ó jẹ́ Kenya wọ́n wù pé wọn àwọn náà ò fi bẹ́ẹ̀ ṣe kínní bọ̀ tó bá jẹ́ nàìjíríà ní nǹkan kékeré ṣẹlẹ̀ ẹ worú pé bóyá kò ṣe protesting pé yín tó ṣẹlẹ̀ àfẹ́ o wọ́n á ní wọ́n fẹ́ gbàjọba ni wọ́n fẹ́ ti gbá ni wọ́n á ní wọ́n ń dàlúrú. wọ́n á ní wọ́n ń dàlúrú ni wọ́n á bẹ̀rẹ̀ sí ni wọ́n á sọ di nǹkan mímọ́ ọ lọ́wọ́ kò síbi tí ṣe ò sí kò síbi tí ṣe ò sí rárá. ẹ jẹ́ kí sáré múròyìn lè wá fún yín torí pò láwọn àfikà díẹ̀ ńlẹ̀ níbi tó ti sọ pé ìdí nìyí tí ayù gbọ́dọ̀ fi kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP ní tipátipá o ǹjẹ́ ẹ alága àwọn ẹgbẹ́ òṣèlú PDP ayù wọ́n ní wọ́n ti dá dúró ẹgbẹ́ òṣèlú PDP ti jáwé lọ gbélé ẹ̀ fún alága àgbàpọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Iyọ̀ṣẹ́ Ayò fún ẹ̀sùn wípé ó ń ṣiṣẹ́ lòdì sí ìlọsíwájú ẹgbẹ́ náà alága ẹgbẹ́ òṣèlú PDP níjọba ìbílẹ̀ Gbòkò ní ìpínlẹ̀ Benue òun ló kó ìwé náà ló kọ sí ẹni tó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú rẹ̀ nínú ìwé náà ni wọ́n ti ní àwọn kò ní ìgbàgbọ́ nínú Ayù mọ́ gẹ́gẹ́ bí adarí wọn nígbà tí wọ́n ń ka àwọn ẹ̀sùn rẹ̀ akọ̀wé ẹgbẹ́ náà ní agbègbè ìjọba ìbílẹ̀ Vanja àti Doyum ní Ayu àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní èyí jẹ́ kí ẹgbẹ́ náà fìdí rẹmi nínú ètò ìdìbò sípò aṣojúṣòfin àti ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ náà ọ̀rọ̀ pọ̀ bákan náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé kò san àwọn owó tó yẹ sínú àpò ẹgbẹ́ òṣèlú náà gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ náà ṣe làkalẹ̀ àwọn adarí ẹgbẹ́ náà àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà láti ẹkùn méjìlá nínú ẹkùn mẹ́tàdínlógún àwọn náà fọwọ́ sí ìgbésí ọ̀hún láti dá dúró wọ́n ní ayù wọ́n ló kọ̀ láti dìbò nínú ètò ìdìbò sípò gómìnà àtìlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin ìpínlẹ̀ náà tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ayù wọ́n sì ṣiṣẹ́ tako PDP lélẹ̀ tó sì jẹ́ kí ẹgbẹ́ náà kó rí ìjákulẹ̀ nínú ètò ìdìbò náà alága ẹgbẹ́ òṣèlú PDP ní Kashi Philip àti àwọn alága ẹgbẹ́ náà ní agbègbè tí à ń sọ yìí wọ́n ní gbogbo wọn náà fọwọ́ sí ìwé ọ̀hún o àwọn alága ẹgbẹ́ PDP lẹ́sẹ̀ kùkù kò ní agbára láti yọmí ayù náà fèsì padà nínú èsì rẹ̀ ayù ní àwọn tó ń gbìyànjú láti yọ òun nípò jẹ́ aláìlóye tó sì jẹ́ pé wọ́n mọ nǹkan kan tí wọ́n sì mọ òfin àti ìlànà ẹgbẹ́ òṣèlú náà Simon Imobo tó jẹ́ agbẹnusọ fún ayù ló fi ọ̀rọ̀ náà léde ó ní ìwé tí wọ́n fi yọ òun ní ẹgbẹ́ ó ló fi hàn wípé àwọn alága wọ́ọ̀dù lásán ni wọ́n kọ́ tí wọn ò sì mọ̀wé kọ rárá ayù ní ìgbìmọ̀ àjọ àgbà ẹgbẹ́ PDP nìkan ló ní agbára láti yọ òun nípò bẹ́ẹ̀ gbogbo pé kí olóṣèlú máa fojoojúmọ́ jà kí ni ìdùnmọ̀ràn ta lè fún wọn wọn yọ lé nípò lénìí wọn yọ ń pò lọ́la ṣé ẹ mọ̀ pé ayù yìí ló fà tí àwọn G5 governors tí wọ́n fi support Àtìkù wọ́n ní kan yọ alága wọn yìí ẹ̀ ń tán wá ní kó ṣe tó tó lòun ò ṣe tó ń gbà yẹn wọ́n fìdí rẹmi tán wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ ṣe tótòtò. ẹ ẹ ṣe alájí ṣe rí àwọn èèyàn ṣe rí àwọn pípì ẹ ti parí ẹ ní ẹni tó yẹ kó ṣe tó ni tó lóun ò ní ṣe tótòtò hmm. òun ni ọ̀rọ̀ wọn ṣé after ṣé ìsìn lọ́sẹ̀ mọ̀ pé àwọn fẹ́ yọ. nígbà fìdí rẹmi tán. nígbà tó fìdí rẹmi tán so but the best thing náà ni pé tó bá jẹ́ pé yíyọ náà ni kó jẹ́ kó yọ kó dẹ̀ get ready for next uh, next election. Hmm. kó kó jẹ́ kó gbomi nísìnyí àwa mọ èyí tójú òótọ́ ọ̀rọ̀ wọ́n láwọn win wọ́n tún ti ní èèyàn kan ló fà táwọn táwọn fi win ni táwọn fi win ni báyìí tó fi yọ alága tó fi yọ alága sí so tó bá jẹ́ pé lábẹ́ lẹ́ńbẹ̀ náà ni wọ́n ti fẹ́ máa ṣe kínní kọ́ tètè lọ́ọ́ máa ṣe kọ́ lọ́ọ́ máa ṣe the necessary things ẹni tó bá fẹ́ yọ kọ́ yọ ẹni èyí tí ayù fúnra ẹ̀ dẹ́n sọ pé èèyàn kan ò mọ̀wé bẹ́ẹ̀ bọ́yì máa ń sọ náà nìyẹn nítorí ìwọ fúnra rẹ̀ ti mọ nǹkan tó ṣe. ara àjàlẹ̀ yín wà. bẹ́ẹ̀ni but kì wá ń ṣerú eléyìí ìwọ kọ́ ló máa sọ nǹkan tí wọ́n fẹ́ fún wọn àwọn ló máa sọ nǹkan táwọn fẹ́. wọ́n mọ̀wé àbí wọn ò mọ̀wé. torí òun sọ eh, òun sọ ń sìn pé eh, eh, èèyàn kan ló lágbára láti yọ òun so ó wá ń sọ yí pé ìwọ ìwọ ju pátì lọ nìyẹn o you are bigger than the party. ètò ń gbìyànjú àti sọ náà nìyẹn tó ń gbìyànjú àti sọ nìyẹn pé àwọn kan ló lágbára àti yọ òun but nígbà tí wọ́n bá fẹ́ dìbò gbogbo àwọn tí o sọ pé wọn ò lágbára àti yọ èyí ló máa lọ padà lọ bẹ̀ kọ́ dìbò fún ẹ as hmm. delegate so n tó máa ń ṣe wá nínú politics wa bíbá yìí it's just àwọn kan need láti wọ́n need ìmọ̀ wọ́n need láti lọ ṣe àwọn eh, òfin tó tó àwọn nǹkan kan pé àwọn nǹkan yìí tó bá ti sọ pé ó tó ó tó ni because èmi ò rí pé ó yẹ kó tẹ̀ tó máa bá wọn dùn pé òun ò ṣe kínní wọn ò fẹ́ mọ́nà nìyẹn just step down eléyìí kì í sọ̀rọ̀ jà ìṣerú eléyìí lẹ máa gbé po gọ́fúnà fún àbíkó president Ah, ní kó step down ó máa takú ni o ó máa sọ́dọ̀ oyè ìdílé ni o. ó lóun ò lè gbélé ẹ wo ẹ jẹ́ àpàdà wà lọ́la. so the best thing náà ni pé kọ́ wá bó ṣe máa ṣe láàrin ara wọn ní tùbínùbí yẹ padà lọ́nà ẹ dágbére fáwọn èèyàn padà. ẹyì ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín pátápátá tí ẹ wò wá tẹ gbọ́ wá pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín o ẹyì a tún ń lọ lẹ́nìí lágbára Elédùmarè àwa la máa wá ẹ̀yin náà la máa bá ẹyì àwẹ̀ ń lọ hmm, àwa náà ń kà lágbára Elédùmarè ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àpàrí ẹ̀ balógun babájídé lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí dj babjé ó kan náà. tó ẹ̀yin olólùfẹ́ wa dúpẹ́ lọ yín o Quadri Hamzat ló kọ́ mi á pàdé tó bá di lọ́la ẹ ṣeun. QH radio. from Accra to the world ó milẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ogun gbàjẹ́. QH Radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ gbọ́. QH Radio làwa ń gbọ́. káàkiri àgbáyé eh, ni wọ́n gbọ́ wa. QH Radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.